yìí wọ́n ní láàrin àwọn ọkùnrin kan nínú àwọn náà bìbí àti ìwé yìí ìjà kan ṣẹlẹ̀ láàrin àwọn méjì. sọ ìlànà. 你会留的这个。 ọ̀dà ah, wá sí ọ̀rá kan yẹ pé wọ́n mọ̀ rò pé wọ́n rìn ní làwọn yẹ pé àwọn jẹ́ òní wọ́n mọ̀ wá pé ẹjọ́ wọn ìdájọ́ wọn àwọn gbé lọ sínú àgùntàn ìjọyí kíkọ àjọ àwọn dájọ́ wọn ní pé ìdájọ́ wọn ọlọ́gbà náà Muhammad ọlọ́wọ́ àlọ́sálá ọgbà àwọn dájọ́ sọlọ́pù lọ sí ọ̀dọ̀ àwọn òbí ìyẹn pé àwọn ọ̀gbọ́n. eléyìí ń kúrò pé tí abúlé sọ̀rọ̀ bá wọn àyè ọ̀sẹ̀nà tí a bá gbà ní olùdájọ́ nínú ìṣẹ̀lẹ̀ ayé wa àbí àbí àwọn ọ̀gá máa tẹ̀lé ní àárín wa ó sọ pé àyíká rẹ̀ tẹ̀ àyíká fún mùsùlùmí. Ìṣòro ọ̀sìn فلا ربك لا تؤمن قل هو نبي وبيوضع ويقول لا يؤمن ويؤمن حتى يحكموك بما شجر بينهم قل له في قرار ما لا يجدون في أنفسهم حولا إما nípa ni mo ní rí àìdá níbi ẹgbẹ́ ìgbà níbi sọ̀rọ̀ ọmọ àlùbà sọ́nà tó bá dá wọ́n lè gbà lé wọn fara lọ́wọ́ ọ̀rẹ́ ìsinmi kíso ọ̀rẹ́ ìsinmi so a gbọ́dọ̀ gbìyànjú ká dábàlà lọ́dọ̀ àlẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam kí kí ni alaihi wa sallam fi ń ní so àlẹ́kùn fún àlẹ́bí sallallahu alaihi wa sallam so kò bí sí láyé mọ́ náà àwọn àádìmọ̀ rí ìdájọ́ òfin fún àwọn kan tí ó bá ṣẹlẹ̀ lẹ́yìn láàrin wa wọ́n lọ́rùn tààlà alẹ́ sọ́wọ́ mi وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم